Ìyábọ̀ yìí kò sí kámẹ́rà ẹ bá mi listen sí nǹkan tí Lizzie Anjorin sọ́ńbì báyìí. mo sọ fún yín lẹ́yìn sẹ́ tí a gba justice ẹ má kí mi mọ́. Hmm. mi mọ bó ṣe fẹ́ ṣe lórí ọ̀rọ̀ justice for Mohbad ṣá ah, ó lágbára o lọ́run kò ṣàánú wa àti ah, madam kejì tuntun mú wa nítòtẹ̀ yìí ah, ó lé o ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kì í síbẹ̀ kí n káwọ̀ ẹ̀yẹ̀yẹ̀ wá sí orí ìkànnì bí lọ́sibítù tv níbi tá a ti mú gist wá fún yín ní ọlọ́kan òjọ̀kan uh, fún ẹ̀yin subscribers wa ẹ ṣeun akínyìn fún ẹ̀yin tí ò ti subscribe ẹ má gbàgbé kẹ́ wa subscribe kẹ́ wa like kẹ́ wa comment kẹ́ wa share ẹ jẹ́ àjò lọ gbọ́ ohun tí Bukky Jesse fẹ́ sọ ẹ ṣeun. Um, a máa sọ̀rọ̀ Ìyábọ̀ because Ìyábọ̀ ni kò sí kámẹ́rà a dẹ̀ máa sọ̀rọ̀ Ìyábọ̀ náà Ìyábọ̀ ní Mohbad kan ló ra lé ṣe mọ̀ pé in my closet tí wà behind the camera mo máa wò pé kí ni kí ni interest Ìyábọ̀ gangan nínú justice for Mohbad because everything tí Ìyábọ̀ ti sọ pátápátá irọ́ ló wà ń dé tó fi jẹ́ pé O òun lé lẹ́nì ní lẹ́yìn bàbá Mohbad ó lóun wá justice ó pitch tẹ́ǹtẹ́ sẹ́gbẹ́ kan Mohbad oní Mohbad kọ́ she was saying it with a flat chest because eléyìí ló ń pè ní full chest she was saying it with a flat chest kí ni interest Ìyábọ̀ nínú justice for Mohbad interest tèmi ni pé kí bàbá gba justice Wùmí ò lè fi gbogbo nǹkan dùn Mohbad nígbà tó wà láyé kó tún wáá fi dùn nígbà tí ò sí láyé táwọn aago ò bá jà tí bàbá Mohbad ò bá jà gan Mohbad á dìde á wọn létí abẹ́gbọ̀n mi ẹ bá mi bèrè lọ́wọ́ Ìyábọ̀ ipe kí ni interest ẹ because she came out with her flat chest with her silicone chest ó ní Mohbad ò kọ́lé ó ní kò sí kámẹ́rà bá wá gbé yín tú àbáyé lọ́sàn-án màá kọ́kọ́ play ṣàlàyé pé mo sọ pé mo wá fídíò tí now Ìyábọ̀ sọ pé kò sí kámẹ́rà abẹ́ ẹ̀gbọ́n mi Ìyábọ̀ sọ pé kò sí kámẹ́rà nínú ilé yẹn èmi ò gbé lẹ́kí mo ní nǹkan lẹ́kí ni mi ìgbé bẹ́ẹ̀ Lizzy Anjorin gbé lẹ́kí Lizzie Anjorin analyze fún wa àìmá gbélẹ́kì mi ṣe ń gbọ́ mi mo ní àwọn èèyàn ń bẹ̀ dáadáa parkview Ìkòyí VGC àbíkò yìí Victoria line gangan ṣe ń gbọ́ mi mo ti ṣèwádìí wọ́n ti sọ fún mi ṣùgbọ́n mo fẹ́ yẹ kí gbogbo yín fetí yín gbọ́ ṣe ń gbọ́ mi kẹ́ lè mọ̀ pé bàbá ńlá irọ́ ni ìyá bọ̀. aláyà gbígbẹ abájọ náà kò rí bá ti ṣe kòrónà gbégbá àwa wítọ́ ẹ fi ń kọ̀ǹpé mi tó bá bí ìyá aláìyá ẹ̀dá ẹni kó fárí ẹni kó dán orí ẹ̀ kó jáde bí ṣe jáde ṣe rántí pọ́ tèkì mi ní years kí mi to ba bi iya eda eni ko fari ṣe ranti po teki mi ni years ki to se yin mi mi ìfẹ́ ṣe yín gan mọ́ ẹ̀yin fans lẹ́ni kí n lọ ṣe mi ìfẹ́ eyin fans leni ki lo se mi ife mo fe gba refund gan jẹ́ sòtọ́ fún ilé two thousand six hundred pound mi mo fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n ní wọn lè refund ẹ̀ because wọ́n ti yọ èyí tó wà ń bẹ̀ kaná lè ṣe refund ni mi ní ṣe mọ́ kí n sòótọ́ fún yín lẹ́nu àbẹ́ ẹ̀gbọ́n mi mo ti gbójú jáde mo ti dán rí mo ti jáde láì lo jewelry kankan Ìyábọ̀ tó bá ṣọ̀ fún ìyá láyà ẹ̀ gbójú jáde báyìí Lizzie and John is sọ́nbí báyìí Lizzie máa ń meeting mítìnì landlord Ìyábọ̀ máa ń ṣe mítìnì àwọn tó rẹ́ǹtì renters Ìyábọ̀ rẹ́ǹtì ni Lizzy Anjorin ló jẹ́ ká mọ̀ pé Ìyábọ̀ ò ra ilé yẹn ó rẹ́ǹtì ẹ̀ ni ọ̀dọ̀ Ìyábọ̀ ni màá ti kọ́kọ́ rí pé wọ́n she ṣe ìṣílé rented house ṣe ń gbọ́ mi Lizzy ni tó bá ń landladies and landlords Lizzy ni so Lizzy ló máa fún wa ní right definition of camera àbí kò ní camera ẹ jẹ́ ká play ẹ̀kẹ́ gbọ́ ìjọ tí Ìyábọ̀ ní kò sí kámẹ́rà tó ṣe ṣó yẹn ìjọ kejì ni Lizzy ṣe ṣó yìí ṣé ń gbọ́ mi ẹ máa gbọ́. something about uh, estate in Lekki kò sí ilé kan ní Lekki kò sí ilé kan tó bá ti jẹ́ pé ẹ̀rà ẹ̀ máa rà pẹ̀lú kámẹ́rà tó bá jẹ́ pé ilé ẹ̀kọ́ ẹ lè dílé kámẹ́rà. tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ o tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ lé yẹn o ẹ lè dílé kámẹ́rà tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ ilé yẹn o ẹ lè dílé kámẹ́rà bọ́ tó bá jẹ́ pé lé tẹ́ ẹ rà àbí tẹ́ ẹ rẹ́ǹtì gbogbo ilé ni wọ́n máa ń ṣe kámẹ́rà sí pátápátá ẹni ilé tí ò bá ní kámẹ́rà estate ò ní jẹ́ kán i'm giving you this expo ṣẹ́rí building Mohbad yẹn tó bá jẹ́ pé mẹ́wàá ni builder yẹn mẹ́wàá ló kọ́ ẹni tó bá lè lọ sílé Mohbad ẹ wò ó structure lè Mohbad gangan yẹn ẹ wo orú structure yẹn kẹ́ ẹ kà ẹ kà tẹ bá ti kà ẹ wo ilé kejì kẹta ẹ bèèrè lọ́wọ́ pé do they have camera inside tó bá ti ní yes ilé ọmọ yẹn ní camera ṣírí mo sọ fún yín gbogbo developer pátápátá tí ilé ò bá ní camera, nobody is buying ẹni tó bá wà rà tó. ṣe ti gbọ́ now nǹkan tí Lizzy sọ mi bá ni pé gbogbo ilé ló máa ń ní kámẹ́rà àfẹn tó bá kọ́lé ara ẹ̀ ṣẹ̀dẹ̀ mọ́ pé Mohbad ra lé ni kò kọ́lé yẹn ó ní kò sí building tí ó sí kámẹ́rà ó ní ọmọ ẹ̀rọ apọ̀ mọ́ kámẹ́rà ni now ẹ má gbàgbé pé Wùnmí jẹ́ kó yé wa pé Mohbad ò nísinmi to the extent pé kò kí lè jáde kúrò nínú ilé abẹ́ ẹ̀gbọ́n mi Mohbad tí ò nísinmi tí ò kí lè sùn tí Wùnmí sọ fún wa ìpọ̀fẹ́ wa àtàkẹ́ ni ò wá ní ní kámẹ́rà nínú ilé á lọ ra lẹ́ṣà kò ní ní kámẹ́rà Ìyábọ̀ ṣó ti gbọ́nsìn Lizzie ló sọ bó tẹ̀ jẹ́ pé Lizzie chief landlady was chief tenant at least bó here. lọ meeting Lizzie, bá wọn lọ meeting One more pé camera, wà nílé yẹn Ìyábọ̀ wá bọ́ síta kó wá challenge nǹkan tí Lizzie, sọ because òun sọ pẹ̀lú pressed chest yẹ pé kò sí Only God gọ́dọ̀tà ẹ sọ fún Why are you so particular in destroying this justice? Yabo, just because you are not getting your way with Naira Marley. Ẹ má gbàgbé pé Iyabo sọ fún wa pé Mohbad ò nílé. Abẹ́ ìrántí, mo tún fẹ́ play nǹkan kan fún yín sí ìkẹ́túgbọ́. Ẹ ní sùúrù. Bella Shmurda gangan kọ̀ǹfàmù ń bí ẹlẹ́nu asín. Ó kọ̀ǹfàmù ń bí pé Mohbad ralé. Ẹ máa gbọ́ nǹkan tó pera wọn. Ń bọ̀. My album, all these their uh, Malians. Oh. Wèrè, ibo ló wà? Kí ló wá fún? Kí ló ṣẹlẹ̀ ó wálé? Àìdè jàre, Oh, I'm ọkọ̀ ń gbádùn ni, I'm a big man now. I'm a landlord, I'm a big man now. I think na. Ṣẹ́gbọ́. Big man, you there for us, abi? Ṣẹ́gbọ́ kan tó sọ, abẹ́ ẹ̀ gbọ́ màá tún bá yín play ẹ̀ ṣẹ́gbọ́n kan tó sọ ó ní you are a big man now you are a landlord now ẹ̀yin sùn mo fẹ́ play nǹkan kan ẹ máa gbọ́ láti bẹ̀rẹ̀ o. Yeah. Please, please. Who else do you have romance with? Mubarak. That's another. I should call him. Oh, yeah, call him. ah, another. Ah, Is he on your album? ṣe uh, ń gbọ́ lady yẹn interviewer ni ó ní ta ló fẹ́ pè Only ní àwìn ó I want to call Mohbad ṣe Only that one another way. interviewer yẹn wá béèrè lọ́wọ́ ẹ̀ pé is she on your album Only no it's not in my album ó wá sọ statement kan ó ní their malians I don't like it ó fìbínú sọ gan ni so ẹni tó ti jẹ́ pé ó ti eight million sínú nǹkan tó mú nìyẹn tó fi jẹ́ pé ìgbà tó sọ pé Mohbad kú olórí burúkú ẹlẹ́nu asín yìí kò béèrè pé kí ló pa the next tó update ni pé gba station lọ kó lọ report rẹ̀ ṣe rí i pé gbogbo wọn wọ́n jọ working náà dín ní up till today Bella Shmurda ò bá wọn débi tó ti ń ṣe justice for Mohbad kò bá wọn wá ikú tó pa Mohbad ó jẹ́ sọpọ̀ ọ̀rẹ́ ni ní Bella ni ó ní ṣoríire olórí burúkú ọmọ ẹwọ ẹnu ẹbí ẹ bí asin tí òòrò oúnjẹ jẹ láti jọ yìí ẹ jẹ́ kí n plẹ̀ fún yín kẹ́ máa gbọ́. Ah, ẹ má bínú ah, ah, ibo ni kìíní dẹ̀ tí wá wà ẹ má ṣàbínú ń mo ń bọ̀. mo máa fi wò ó ok. ibo ló wà kí ló wà fún kí ló ṣẹlẹ̀ ó wálé àìdèjàre ó wà ó kàn ń gbádùn ni i'm a big man na i'm a landlord i'm a big man na big man you dey for us, abi Sure, you go go this buju this buju listening party ṣé hello. Time will be better. ẹ bí ọwọ́ alẹ́ náà ṣì ni ó ṣì one Malo lọ mọtí o kò sọ ma jí ẹ I don't àdán tire àdán tire. I'm Dr. Kim Young, lawyer, Nigerian journalist. She's a British singer and. Ṣé gbogbo yín ti ṣé gbogbo waiting, ti gbọ́ Bella was praising Mubad. ó ń he won pé ìwọ landlord. You see now, he won ni big man ṣé yẹ ó was sarcastical ń bẹ̀ yẹn Prime Boy too said the same Ìyábọ̀ wá sọ fún wa pé Mohbad ò nílé Ìyábọ̀ kí ló kàn interest ẹ́ ibi méjì Ìyábọ̀ ní kò nílé Bella Shmurda confam pé ó nílé Ìyábọ̀ sọ pé kò ní kámẹ́rà àwọn tọ́jọ́ ń ṣe landlord meeting landlady tó ń bá wọn landlord gidi ṣe meeting wọn ní kámẹ́rà wà ń bẹ̀ what is Ìyábọ̀'s gain ṣó fìl pé tí gbogbo wọn bá ní òótọ́ ló sọ. So I want my support òótọ́ she's she knows what she's doing It ẹni mo ò ṣe gbà fún she comes online to pretend to to be to to to to make people believe what she's not I beg, Bobby. Uncomedy nǹkan méjì yẹn mo fẹ́ sọ